أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulilayi salatu wa salam ala rasulillah abad adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àdìkún kàti gẹfà nàbí wa sallallahu alayhi wa sallam eléyìí ni ètò yín ètò wa dáwọ́tul haq ìpèpè òdodo tí wọn ò lò tí máa ń dé sítìgbà nìkọ̀ọ̀kan wa láti mọ́ṣáláṣí wa ní ìyànà bódìjà àwọn ustaasu wa wọ́n ti wà ní ìkàlẹ̀ ní ìdajì tòní kọ́nà balikọ́lá kó jẹ́ kí a rí wọn pẹ́ àwọn náà ni ustaasu wa suleiman muhammadu awal amubiyeya kọ́nọ̀balẹ̀kọ́lá kọ́ba ni wà pẹ̀lú wọn àti ẹnì wa náà tí à ń tẹ́tí gbọ́rọ̀ ní ẹnu wọn kọ́nọ̀balẹ̀kọ́lá kó jẹ́ kó ṣe wá láǹfààní láyé àtijọ́ ìwúrẹ̀ kíámà inshàlá wọ́n tún mọ́ bá ní tẹ̀síwájú èyí tọ́jà yìí pé ti gbàlú kán lásìkò ta oríṣiríṣi pósítà ló ti wà nígboro táwọn èèyàn fi ń jáwó káàkiri kọ́nọ̀balẹ̀kọ́lá kí ó jẹ́ kí a gbọ́ yíjú bí ti bá ní sọ́lọ ustaz fali yatafaddal. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulilayi wa ba'd. فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí àṣìṣe àdéhùn lánàá láti máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ lailatul qadri anabi sallallahu alayhi wa sallam ó máa ń ṣe lailatul qadri torí ìkíni láti lè bá a fi wá ojú rẹ ọlọ́run subhanahu wa ta'ala kọ́dà ìtìkáfù ẹ̀tẹ́lẹ̀ bíi ten days ìbẹ̀rẹ̀ ramadan máa ṣe ńgbà tó ń ṣe ten days àárín ṣùgbọ́n ńgbà tí wọ́n ti wá sọ fún pé àlẹ́ ìlẹ́tùlù kọ́dírì ten days ìgbẹ̀yìn ìní ọ̀mọ̀ bọ́ sí àti bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣe ètìkáfù ẹ̀ sí ten days ìgbẹ̀yìn Ramadan kìsì náà ní tásán ṣe kíni o ti fi ń wá ní ti fi ń wá náà ní kóhùn ṣe déédéé òru Laylatul Qadri tó jẹ́ òru kíni o tó òru àbí tá à ń sọ̀rọ̀ rẹ̀ bákan náà ara àbẹ̀rẹ̀ tá a kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ni wípé Laylatul Qadri ǹjẹ́ òru kan ti ń bẹ disin ni àbí wọ́n ti kó lọ àwọn apá kan sọ wípé wọ́n ti kó lọ ṣùgbọ́n ọ̀rọ̀ tí o ṣe kí ni o tí o fẹsẹ̀ múlẹ̀ ni òru làdájú kan lè ó tún ń bẹ disin so bó o láàṣẹ wá mọ ìgbà tá a máa wá òru yìí gangan sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ olówá tó sì tí kọ̀ọ̀kan sì ń fẹsẹ̀ múlẹ̀ nípa wíwá òru yìí ìkan wá lódìdí wípé ká máa wá sí ten days ìgbẹ̀yìn ọ̀rọ̀ míì tó wá lọ́tọ̀ sàlám wípé ká máa wá sí àwọn ọjọ́ tí ọjẹ́ wítìrì ń bẹ twenty one twenty three twenty five twenty seven twenty nine kódà ìmíì tún wá tó ń pé ká tún máa wá sí twenty four tá a bá wá wo gbogbo ọ̀rọ̀ yìí lápapọ̀ a rí wípé ihun tó pé mùsùlùmí dáadáa náà ni kó bẹ̀rẹ̀ sí máa yẹ gbogbo òru rẹ̀ fún ìbádà láti gba Ramadan bá ti di twenty parí Ramadan gbogbo orúkọ máa fi ṣe ìwé bẹ̀rẹ̀ wàá fẹ́ wá pé Lailatul Qadri ṣé a lè má pa sóòrù kan sóòrù twenty seven gan ni àbóòrù twenty nine wàláyé ó ti wáyé láyé musa salam tó sì dóòrù twenty one ìmí ìwà tó dóòrù twenty seven ìmí ìwà oríṣiríṣi ni kọ́dọ̀ ó dóòrù twenty four àwọn afa wa ni ẹ jẹ́ ká pàkíyèsí ara wípé èyí tó fẹsẹ̀ múlẹ̀ anna tẹ̀ntẹ́kìlì fatakunu aman lilailati ihda wa ishirin ìgbà míì ń bẹ lọ́dún míì tí ó jẹ́ òru twenty one wa aman ọdún míì lédè tí ó jẹ́ lẹ́lẹ́ta tisirin wa ishirin tí ó jẹ́ òru twenty nine wa aman ọdún míì lédè tí ó jẹ́ lẹ́lẹ́ta khamsin wa ishirin tí ó jẹ́ òru twenty five wa aman ọdún míì léwá tí ó jẹ́ lẹ́lẹ́ta arba'in wa ishirin tí ó tún jẹ́ òru twenty four tí ó tún jẹ́ òru tí ètò tọ́ pé tí ò tún pín tí ò tún ní jẹ́ wítìrì wàlẹ́ àmọ́ wábẹ́ kọ́dà eléyìí ni ó jẹ́ kí gbogbo àwọn àhàdìsì káwa kó papọ̀ tá a bá wá fẹ́ kó papọ̀ káwulẹ̀ kó sínú ọ̀rọ̀ tánàbí sọ wípé ẹ máa wá sí kíni o ẹ máa wá sí ten days ìgbẹ̀yìn kíni o Ramadan ẹ má pinlẹ̀ tí ń dúró fara sọ̀tàlá yálà ó ṣe ìtìkáfù ni yálà yà ń jí gbogbo òru ni tó fi edi pé gbogbo Ramadan bá fi parí láti twenty di ìparí eléyìí ti ṣe déédéé kí ni o Lailatul Qadri kí ni táwa máa ṣe ní òru Lailatul Qadri sáwà kórajọpọ̀ láti jọ máa wò nù ni la akala, ẹn bá bẹ ní tìkáàfù yóò jókòó sí tìkáàfù rẹ̀ láti máa wojú rí Allah subhanahu wa ta'ala ẹni tí bá ń bẹnu ilé rẹ̀ yóò jókòó sínú ilé rẹ̀ láti máa fojú ránṣà sàlám wa ìyá Aisha rọ̀bá ránṣà sàlám jọ kan ya Rasulallah àfàrọ̀ ìta ya Rasulallah ń wà fàkùtù laylatal qadri fama akulu fiya tọrọ ń bá tiẹ̀ fi mi ṣe kò ń gẹ́ tí ń bá lọ́ọ́ rẹ̀ ṣe kò ń gẹ́ òrùlẹ̀ lẹ́tọ̀rọ̀ kọ́dírì kí ni kí n máa wí lóru ṣé kí n lọ́ọ́ rẹ̀ máa jóni àbí kí n lọ́ọ́ rẹ̀ máa lùlù àbí ká lọ́ọ́ kójọ́ ni la tuuli yìí tó ma sọ ni pé Allahumma ọlọ́run ọba mi o innaka afuwun ọba aláforíjì ni ọ ọba aláàánú ni ọ tuhibbul afuwa kọ́dà ẹ̀gbọ́n tá a bọ́lẹ̀ nù bàbá wa wọ́n ní Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba nífẹ̀ẹ́ dákunjọ sentóse ni ìfẹ́ gbọ́ èyí sọ ọba àtẹ̀yẹ̀ máa sọ pé sentóse ọba tí wọ́n máa pé dákun jọ tá a mẹ́dìrẹ̀ bẹ́ẹ̀ sí ni ọ ni fàfọ́ àní gbàǹlẹ́rù bọ́kùn náà kú lọ́rùn mi torí pé ọmọ bọ́kùn náà lọ́rùn àìmọye èèyàn lóru òní jẹ́ ìwà àánú ẹ̀ tó ṣe

ẹnìkan kè é kójọ fún Laylatul Qadri ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá wa lọ́jà ẹ mójú tẹ̀sìn wàhálà ta nílò ní pọ́nkálukú náà fẹ́ sánà ẹ̀bùrú gbogbo ẹni tí ọba sì ti gbójú ilé wọlé tọ́ba ti lọ́nà ẹ̀bùrú náà wọ́n máa gbà bí ṣe ń fẹsẹ̀ gúngò ní ọmọ kónú ẹ̀rẹ̀ ní ọmọ kónú ọ̀pàlàmbá ẹ má jẹ́ a sọ wípé mo bí sí awo bá a ṣe ń fàsìkò lẹ̀ tá a bá fẹ́ lọ kílẹ̀ ọjà wa ní kútọ́nu ẹ jẹ́ awo bá a ṣe ń fàsìkò lẹ̀ tá a bá fẹ́ lọ kílẹ̀ ọjà wa lẹ́kọ̀ọ́ ní kankan ẹ jẹ́ afáàyè náà lẹ́ẹ̀fọ́tálì kìámà ẹ má jẹ wọn máa fi kíní ìgbà wa mọ́ pé ìyà tó bá ti náwó sílẹ̀ láti kó dé ẹ̀yọkan gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ lọ irọ́ tẹ́ ẹ fi tajà gbogbo tẹ́ ẹ̀ṣẹ̀ látẹ̀sìn tọ́ lọ ó ti lọ kò sí léyìí ó ń kálukú ní ó máa ṣàdúrà yìí fúnra rẹ̀ gbogbo pósítà àárọ̀ táwọn èèyàn ń pọ́ káàkiri ìlú yìí wọ́n fi ń da ẹ̀sìn irú lórí àjẹ́ àmú láti fi máa kúrò rí yín kú omi tọ́nà ọba sọ́wọ́n àtàlá tó fọ́nà sàlám jẹ̀mọ́ à tá a bá wọlé láti kọ́ dìrì gangan àìmọye ìgbàlọ́lọ́n ti fi hàn sàlám àníbí ìsúnjọ́ kẹtọ́ lọ́n fi hàn bó ti ti pé èèyàn méjì nínú àṣàbẹ ànábì jáde káàtì máa sọ fáwọn yẹn pẹ̀lú láti kọ́ di bábà báyìí ni o lọ́ba di wípé ànábì bá ti gbàgbé bó ṣe ọba bá wọn méjì lẹ́nu ọ̀nà rẹ̀ tí wọ́n ti ń jà ah! àwọn tí wọ́n ń jà yìí kò jẹ́ kí ànábì ọ̀run ti máa para ànábì ìbàrán ti o ìjà yìí ni o ó tún ṣẹlẹ̀ lọ́dún mi tẹ́ ẹ pé ànábì sàlám wọ́n ń fòrò làtàtúkùrú yàn báyìí bí wọ́n ṣe wá jí lójijì nu pàtẹ́ jí lójijì báyìí ńgbà tí èyí jí gbìrì ọlọ́run ti gbàlágbè kọ́dà ẹ̀rí tún wá ń pa apá nàbí tún fẹ́ sọ̀rọ̀ tíkọ̀tì lọ́dún mi ṣùgbọ́n ojú ẹsẹ̀ ní sọ pé ah, mo sì fẹ́ sọ ṣùgbọ́n wọ́n ti jẹ́ ìgbàgbé eléyìí jẹ́ àmọ̀ wípé anabi sọ̀rọ̀ sálàm gan ọ̀pọ̀lọpọ̀ ọgbà ń bẹ tọ́lọ́hún ó jì òróòrù yìí tí ó wà ní ijó lè rí wí fáwọn èèyàn àwọn afáà sọ pé ntọ́lọ́ ń bá ti ṣe bá ń fa nàbí yìí ntọ́ lóore nù kọ́dà àtúrínú àwọn afáà tì àní téèyàn bá lè sin náà dáadáa tọ́lọ́ ń sì kẹ́ tó fi wá jẹ́ pọ́lọ́ ń filẹ̀ láti kọ́ dìrìnà pé ntọ́ dáa jù torí nítorí bá fi lè bọ́lọ̀ máa ṣe bá nfa nípa sàsàràm gan ìyẹn tó sì dáa jù ni wọ́n máa ṣe fún torí pé ń dẹ̀sìn nìyẹn jẹ́nu rí ó bò ẹ̀ wá kí ìsara bí yẹn bá ṣe ń súnmọ́ lọ́wọ́ bá tó ń tòótọ́ wàlẹ́ ọlọ́wọ́ bò yọ jọ ọmọ rẹ mà ṣùgbọ́n àwọn àfa àdìọ́ wáyé wa yìí pé gbogbo òsùnmọ́ rẹ sọ́lọ́wọ́ bá ti bá fi ń di ọmọ rí àwọn ìmọ̀ àwọn nǹkan ìyanu bíi kọ́lọ́là kó rí bẹ́ẹ̀ bíi kó kí nǹkan kan ṣẹlẹ̀ báyìí kọ́lọ́hún sì máa fi ọ̀sẹ̀ kòǹkẹ́ lórí rẹ̀ kọ́ máa jẹ́ ntọ́lọ́hún fi ń pọ́n ọ lé wọ́n ní ntẹ́nìkè máa ṣe kí ni o tí ẹ máa polongo ẹ̀ káàkiri kọ́ máa pariwo ẹ̀ kí ni torí kí ni nítorí pé kàrọ́ọ̀mà ni ọlọ́run ló fi pọ́n ọ lé kàrọ́ọ̀mà sì rèé yambagi kìtìmánu ha ntọ́ dáa jù fẹ́ni tọ́lọ́ ń fi hàn ó ní kó ṣe kí ni o kọ́ máa pamọ́ kọ́ máa máa fi ta nítorí kí ni nítorí wípé ìmọ̀ fi hàn ta rẹ̀ min jẹ́ tìrúyà ti falayamunu salb min Allah subhanahu wa ta'ala nítorí pé téèyàn bá ti ń pariwo àwọn ìsúnmọ́yàn sọ́lọ́sọ̀ àtàlá tí wọ́n ń fa àwọn èèmọ̀ hàn yẹn bí wọ́n bá ti ń pariwo rẹ̀ ta ọlọ́run lè padà gbà lára èèyàn kọ́dà lára èèmọ̀ tuntun bẹ́ẹ̀ èèyàn ò ní fọkànbalẹ̀ lórí pé ó lè padà di sí àrí mi kọ́dà lára èèmọ̀ tuntun bẹ́ẹ̀ nípa ìlẹ́kọ̀ọ́ gan ìmọ̀ sọ àlà látọ̀rọ̀ ń fi hàn ọ́ tàbí dára tọ́lọ́wọ́n bá fi hàn nítorí ipò ń súnmọ́ lọ́wọ́ báyìí ìmọ̀ sọ́ọ̀tà gan fáwọn èèyàn gan ìtì ń kú ọ láìròjú ń bi kó o lè máa fi dúpẹ́ fọ́lọ́wọ́n ọba táìmù tó ẹ̀kọ́ máa fi dúpẹ́ fọ́lọ́wọ́n bá padà ńkọ́rọ̀ ni ló fi ń sọ fáwọn èèyàn ní oṣù tí a ń bàṣì kò jẹ́ fúnra rẹ̀ nù kọ́dà lọ́nà míì ó tún lè padà máa fi kó báwọn èèyàn ran àwọn èèyàn lọ lórí ìmánì wọn ibẹ̀ ń bi o ti ń sọ yìí ó lè di wípé ìjẹ́ kí wọ́n máa kó ìmọ̀ ṣe kéétà lè padà kò sí ẹ lẹ́mìí lọ́ọ̀bà kọ́ lómi ìsinú tí ọ̀sẹ̀ kìíní o tí ọ̀ẹ́ kókó sí kí lè rí wa lórí eléyìí ọlọ́sàtàlá ń sọ alukurani látòrí àwọn ànàbí yakubu wípé ẹ ìrì ọmọ mi yusuf àlàtọ́ ọlọ́ọ̀lá yìí lágbára o olórí oòrùn àtùtùpàtẹ́ ń forí balẹ̀ fún ọ kọ́dà àti ìràwọ̀ mélòó ìràwọ̀ mọ́kànlá àná àtún forí balẹ̀ fún ọ látàkùsùsùrù ìyá ẹ̀kẹ́ ala ikhwatik má sọ ìmọ̀tọ́lọ́ fi hàn yìí má sọ fún àmà bàbá rẹ yòókù o má sọ fún àmà má sọ fún àní kankan o sájò jáàrin wa tọ́lọ́mọ̀ bá ti ń fẹ́ mọ̀ hàn yìí ìdán tá a bá wá wọlé yìí dáadáa a rí pé Laylatul Qadri tá à ń sọ̀rọ̀ rẹ̀ òru ńlá mà ni òru wa bí ìmọ̀ ni òru tó ẹ̀kẹ́mi àti kásálápá ń tètè ká tètè wà bá sì fi wojú rọ́bà subhanahu wa ta'ala ká tó fi síwè tuntun ó mọ̀ ni má jẹ́ nìkan ọ̀tọ̀ má lọ dúró lẹ́yìn ẹnìkan má jẹ́ nìkan ọmọ àfẹ̀sìn gbà ọ́ má jẹ́ nìkan ọmọ pé òun lòun ọ̀bọ̀ ṣàdúà òun lòun ọmọ ntẹ́wì lóru ọ̀hún bẹ́ẹ̀ bá ń rè kó jọ ọ́ bì kan lórí pọ́ùn wálé láti lùkọ́dírì ẹ̀sìn míì ló ń ṣe kèsì ìtọ́lọ́nfànà bíi inú ilé láàrin ìwọ àtọ́lọ́ni láàrin ìwọ àtọlọ́n àìsí máa pariwo ẹ̀ṣẹ̀ tíyàn bá ṣe ẹ̀ta káàkiri fáwọn èèyàn pé mọ̀sẹ́ rọ o nínú lélàní ìwà àtọ́rọ̀sọ àtàlá òun ṣètì káàfù ni o ọwọ́ àpọ̀lọ́ àmọ́ jí àmọ́ rẹ náà jí ìyàwó jí òun kálukú ìwọ náà wà wà lẹ́ǹtí ń dìrẹ̀ bẹ́ẹ̀ fún Allah subhanahu wa ta'ala eléyìí lànà bí fi wá sórí rẹ̀ tọ́ba ti yàtọ̀ sí lẹ́yìn pósítà lẹ́nẹ́tìkọ́dìrì o lásàsálàm kọ́dírì tí ètò ń ṣe òru mọ́ nítorí pé táìmù tó lè rí owó gbà lọ́wọ́ àwọn èèyàn nu jamaa ẹ dákun ẹ jẹ́ àkíyèsára ńgbà aṣọ tí ni ti ń kọlù pé àwọn ọmọ pé àwọn ọ̀tẹ́ gan ni a dá a pé àwọn èsì tí àwọn fi lówó ju rí àfi dara àwọn àti náà bẹ́ẹ̀ ni náà fún ká máa kó àwọn èèyàn jọ kan ẹ dákun jamaa abájọ ń gbèlú ìní mẹjẹ agbábẹdọtọ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ mẹjẹ àtàwọn èèyàn jẹ máa gbowó àpò wọn má Laylatul Qadri òǹkàlùkù ní í ṣe nù ilé rẹ̀ nínú mọ́sálásí láàrin ẹ̀dá àtọlọ́run rẹ̀ ni o àtún máa sọ nítorí bí tuni àjọ máa sọ nbẹ ẹ̀dá kan yẹ wa ẹ̀kọ́lẹ̀ ẹ̀mọ̀ra ẹ̀kọ́lẹ̀ Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. a lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọ̀rọ̀ ìkún kàti gẹ̀fà nàbí wa sallallahu alaihi wasallam so kọ́nà bàrí kọ́lá kó jẹ́ kí ara àwọn ustaasu wa pẹ́ wọ́n ti ní pé lẹ́yàtìlú kọ́dírì kò sí nínú tá a máa ń ṣe ayẹyẹ rẹ̀ ustaasu wa pẹ̀lú abẹ́ àsìkò ẹ̀dá kan sáré bá ní dá ìbéèrè yìí ṣé ó wà nínú ẹ̀sìn láti máa lọ kórajọ bóyá níjọ́ sunday kan ní àbí kámújọ́ kan ní o káwa lọ káwọn obìnrin jọ bẹ́ẹ̀ so pé wọ́n fẹ́ máa ṣe àṣàlátù so kọ́nà bàrí kí ó ṣàánú wa ṣé eléyìí náà sáré ẹ̀sìn náà ni alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah baadi ọlọ́njọ́ jáde bá ní san ń béèrè bá ní sẹ́lẹ̀ san olóore ẹ dákun jamaa ìlú iná àjọ ń gbé bẹ́ẹ̀ ni a máa ń tànà bí sọ fún wa a máa ń tó wí fún wa ẹ dákun àní ẹ yọ àdìẹ àmùtẹ ẹ yí mẹ́sìn ẹ yọ bẹ káka àwọn obìnrin olóbìnrin jọ́ọ́bì kan ká máa sọ fún wọn pàǹsẹ̀ sàlàtù fún wọn wàláì kò sí inú lànà afisa ń gbàtọ̀ wàlàyé fúnra àwọn obìnrin náà lọ rè bá pé gbogbo àwọn ọkùnrin ti kú ọ̀pọ̀lọpọ̀ ládàá lọ tán bí wọ́n bá sì délé ọ̀pọ̀lọpọ̀ ntọ́ ọmọ sọ fún wọn wọn èlé rántí sọ fún wọn wọn ó ti bí sí ah ànúbí ọ̀wà mọ́tò kan fáwọn náà láti máa fi kọ́ àlẹ́kọ̀ọ́ torí ẹ̀ lè fẹ́ máa fẹ́ léyìí sẹ́rì ló jẹ́ àtètè lọ síbi eléyìí o kọ́dà eléyìí tó dájú wa ni ẹ ọjọ́ tó bá wù yín lẹ́yìn bàbá yìí ń wà máa kọ́ yín lẹ́kọ̀ọ́ amsa sáràn wa máa lọ kọ́ àwọn obìnrin yìí lẹ́kọ̀ọ́ ìtọ́lọ́ ń fẹ́rẹ̀ ìtọ́lọ́ wọn fẹ́rẹ̀ ẹ̀kọ́ yìí ni wa máa kọ́ wọn anabi ló sì ṣe bẹ́ẹ̀ lẹ́yìn gbàtà ń bi papòdà tán abakiri ò ṣe àwọn àfa ẹ̀sìn wọn ti wà ń lù tí wọ́n máa irú ìkàrà ń ṣe lórí rédíò yìí ọ̀pọ̀lọpọ̀ náà ni tó ń sọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ tójú òótọ́ ṣùgbọ́n bá ti ń rí tí bá ti ń fún yín lẹ́rìí ẹ̀lẹ́ntì ń bá yín sọ̀rọ̀ ẹ̀sìn ṣe wá rúbi olóbìn tẹ́ ń kó jọ yìí ẹ lọ rè túbà torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ òun lẹ ti sọdọ ọmọ òrùka ayé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ ti sọdún pọ̀ ayé kíní ìtì ń danú léèrú ẹ̀ jáwọn obìnrin ọgbọ̀rọ̀ sọkọ wọn lẹ́nu mọ́ ní tá àfa rẹ̀ bá ti wí fún un ní ọlọ́rẹ̀ máa sọ pé ńlọ wọn máa ṣe o àdúrà tí wọn bá ti fún un ni wọn kò kọ́ta nǹkan kan nú omi kó ti kankan kan ìgbà òpin sásùn torí owó tí wọn sì ń dá fún yín tẹ́ ń gbà lọ́wọ́ wọn yìí náà ni kìí ṣe pé nǹkan ẹlẹ́sìn ọlọ́run ọba ẹ̀ ti ẹ̀tún lẹ́tọ̀ àti máa ṣe báwọn ìmọ̀ kóbi olóbìnrin jọ́ọ́bì kan ẹ̀yin náà ẹ̀wà ìmọ̀ye aburú ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ àìmọye lélónìí ẹkún ti gbabẹ̀ àìmọye lólónìí ọmọ ò nísìmí mọ́ ọ̀tọ̀ lọ́ya ọ̀tọ̀ lọ́mọ ọ̀tọ̀ ń bàbá ẹ ti wá fọ́ gbogbo inú ilé olé ọkọ abẹ́ àsíá rẹ̀ ní ìyàwó rẹ̀ wà ọkọ náà ni wọ́n máa kọ̀ǹtró ìyàwó rẹ̀ kìí sáàfà kan ẹ dákun torí ọlọ́run ẹ mọ̀jẹ̀ àdáhùn yẹn láàmú mẹ́ẹ̀jọ àtọ́kùsọ̀rọ̀ bá bẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn mọ̀jẹ̀ àtórí ìbínú rẹ̀ la hawla wala quwwata illa billahi. a dúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run a sì kí àwọn sásù wọ́n ti sọ fún wa yìí pé kò sí ìmọ̀ kórajọ níjọ́ sátidé kàbí sannde kan àbíjọ́ jimá kan láti máa ṣe àṣàlàtù kọ́nà kí ọ̀sán nínú kódà àbáláwà bàbá wa ṣé adamu ṣe bàbá wa má dò ṣe àwọn àgbàgbà fáńlẹ̀ yorùbá ọ̀sẹ̀ tó ń já wọlé ni kọ́nà kí ó jáde padà so inshallah tá bá ní béèrè kàbí kejì kí a máa béèrè sí orí àwọn ẹ̀rọ bánisọ̀rọ̀ zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one lórí àwọn ilé kéwà tí à ń kéde àwa tí a bá fẹ́ ra fọ́ọ̀mù gbogbo àwọn fọ́ọ̀mù náà ti wà ní ìta pàtàkì jùlọ school of science ti adálẹ̀ so àwa táwa fẹ́ jẹ́ pé bọ́ọ̀dù náà fẹ́ kọ́ ọmọ wọ́wà káwa béèrè lórí rẹ̀ àwa tún jẹ́ pé yọ́ọ̀mọ̀ lọ yọ́ọ̀mọ̀ bọ̀ náà ni pẹ̀lú ògo Ọlọ́run ètò ọkọ̀ tí yọ́ọ̀mọ̀ gbé wọn òun náà yọ wà ní pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́mù balẹ̀kọ́lá kọ́lọ́n kọ́sàn ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ kí àwọn ọmọ wa kún wúlò fún aláyé kún wúlò fún anjọ́gbọ̀lá kìámà subhanaka wa hamdik ashara la ilaha illa ant astagfuka wa atubule salamu alaikum wa rahmatullahi wa barakatuh.